أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وعلى آله وأصحابه ومن والاه والسلام عليكم ورحمة الله وبركاته أدفكم الله وبركاته ọba tó sọ ẹ̀mí wa ní ìrọ̀lẹ́ ìtẹ̀síwájú nínú tíra Umdatul Ahkam ti afa Abdulgani Al-Maqdisi ọlọ́ọba tí ó yọrọ sí a sì wà lórí àwọn ojúkọ́ náà èyí tó ń sàlàyé lórí kátàkárà a sọ̀rọ̀ lánàá lórí hibà èyí tí ń ṣe ọrẹ ìtọrẹ torí pé ọfẹ jọ kátàkárà torí pé ó jọ mọ́ dúkìá léyìí tí ó jẹ́ pé a fi fún ẹnìkan tí ó jẹ ní tiẹ̀ tó lè ṣe tó wù lórí dúkìá dáa fún un bẹ́ẹ̀ la tún sọ̀rọ̀ lórí àpéyà ó ní ẹ̀bùn tó náà fẹ́ jọ sọ bẹ́yìn ọ̀dájú fi làásìyà na déédé láàrin àwọn ọmọ nígbà tá a bá fẹ́ fún wọn lẹ́bùn a sọ̀rọ̀ lórí hibà àti àfẹ́yà ó wá ti rẹ́jí kí aláti fún olúkálùkù wọn ní déédé ìtawá fún ẹnì kìíní kejì so eléyìí ni báàbí ó sọ̀rọ̀ lórí o nọ̀ọ́mánù lori e rọ́bì an Nu'man ibn Bashir radiyallahu anhu qala تصدق علي أبي ببعض ماله فقالت أمي عمره بنت رواحة لا أرضى حتى تشهد رسول الله صلى الله عليه وسلم فانطلق عبدي إلى رسول الله صلى الله عليه وسلم ليشهد على صدقتي فقال له رسول الله صلى الله عليه وسلم أفعلت هذا بولدك كله قال لا قال اتقوا الله واعدلوا في أولادكم فرجع أبي فرد تلك الصدقة وفي لفظ فلا تشهدني إذا فإني لا أشهد على زوج وفي لفظ فأشهد على هذا غيري حديثي أقولك يا نعمان وما بشير ولو ما يونسي وسطي تصدق علي أبي ببعض مالي باباكي وسامي لوري nínú apá kan nínú dúkìá فقالت أمي عمرة بنت رواحة لا أرضى حتى تشهد رسول الله صلى الله عليه وسلم أمي ماما نعمان إتنجا عمرة بنت رواحة أني أبو أبو أمامي ليو ليوني بقوف لبو àyàfi kí ọ lọ jẹ́rìí ní ọ̀dọ̀ àlẹ́bí sallallahu alaihi wasallam kí àlẹ́bí sallallahu kọ́ jẹ́rìí lé orí ẹ̀bùn tí ó fún ọmọ ẹ̀mí. فانطلق أبي إلى رسول الله صلى الله عليه وسلم ليشهد على صدقته ó ní bàbá mi bá lọ sọ́dọ̀ àlẹ́sà sọ́nà torí àti lè fi àlẹ́sà sọ́nà ṣe ẹ̀rí lórí sádákà tó fún ọmọ ẹ̀ tí ń ṣe nùmá. فقال له رسول الله صلى الله عليه وسلم ní àlẹ́sà sọ́nà bá sọ fún pé àfàáìsẹ̀ àádá bí wọ́n àdìsà kú lòun tí gbogbo àwọn ọmọ rẹ pátá ló fún ní wú ẹ̀bùn tó fún bá a nìyí kọ́ọ̀lá da onìkan mú fún kọ́ọ̀lá ìtàkùnmọ́ wa'dilu fi awladikum ẹlẹ́sà fẹ́lẹ̀ máa sọ fún pé ẹbẹ̀ wọ náà kẹ́ẹ̀tì déédéé láàrin àwọn ọmọ yìí fàrọ́jà àdì fàrọ́jà tí ń kà sọ́dà kan ni bàbá mi bá padà wálé ó wá gba sàdákà tó fún ni ó gbà padà wọ́n fi lẹ́fẹ̀ẹ́ fàlà túṣìhìd ní ibẹ̀ nínú lẹ́fẹ̀ẹ́ bíbí ẹlẹ́sà fẹ́lẹ̀ sọ pé má fi mi tẹ̀lé ẹlẹ́yìn lọ sí irú ẹ̀bùn báyìí tó bá pé o gbọ́ wọn ọmọ yòókù nílùú ẹ̀ má fi mi tẹ̀lé ẹlẹ́yìn. فإني لا أشهد على جوري torí pé èmi ẹ̀ kì í jẹ́rìí lórí àbòsí èmi ò mi kì í jẹ́rìí lórí àbòsí àti ìyẹn jẹ́ ní lápàbí mi fa ashhid ala hadha lọ fẹnu ní ìsẹ̀rí kìí sèmi hadithi yìí ìtumọ̀ rẹ̀ ni pé Nu'man ọmọ Bashir bóyá ìwọ mẹ́ àbí tó ń ṣe fún ó dùn lọ́nú ó wá wù kó fún ọmọ rẹ̀ lẹ́bùn nínú dúkìá tó ní. Faqad daqa alayya abi bi ba'di mali bàbá mi ó ṣe sádàkà fún mi pẹ̀lú apá kan nínú dúkìá rẹ̀ lóòótọ́ wọ́n pè ní sádàkà níbí ṣùgbọ́n ẹ̀bùn ni torí pé níbi rìwáyà mi ó ní ìbùnì ìdàkántù ìbùnì hàdá ghulaman kana Nu'man ibnu bashir ibnu bashir ló ń sọ fún àlẹ́mísà sálà sí pé èmi mo fún ọmọ mi yìí lẹ́bùn mo bùn ní ẹrú tó jẹ́ ti tèmi tó eléyìí pé ẹ̀bùn tí bashir tó fún Nu'man ò ní ẹrú ẹrú ń gbà náà sì ní dúkìá rẹ̀ kuma anishla ó ní tí ò ní pààrọ̀ tí kìí ṣe pé àrùwá torí ládá ọjọ́ ọ̀gbẹ́ni àìsèyàn ń tà kan mọ́ múra wọn yálà ọmọ ni àbẹ́gbọ́n ni àbábúrò àbí ẹbí a máa búra wọn ní nǹkan láì jẹ́ pé à ń fi ń wá ládá lọ́dọ̀ ọlọ́ọ̀ ní ọjọ́ فقالت أمي عمرة بنت رواحة لا أرضى حتى تشهد رسول الله أمي مماري عمرة أما رواحة وأنا أبتو بومي من نيبة ní o sì ní ìgbà kan gba ìbò náà àyàfi kọ́ ọ lọ fi àlẹ́sà sálà ìṣẹ̀lẹ̀ kí ló fà á tí ìyá rẹ̀ ti kọ̀ pé kò ní gba ìbò náà àfi kí ó fi àlẹ́sà sálà ìṣẹ̀lẹ̀ yìí. torí kọ́ mọ̀ dájú pé o nìkan kọ́ lọ́mọ rẹ̀ ó láwọn ọmọ míì tó tó bá lè fún ọmọ òun ní wẹ́ẹ̀bù báyìí ó ti kọ́ fa so láti fi sọ kínní náà dẹ̀ tọ́ ó láti jẹ́ kí àlẹ́sà sẹ́lẹ̀m kọ́ mọ̀ bá ti wá mọ̀ sí ìgbà kéèyàn ọ̀fẹ́ ni ó bá wù nínú àwọn ọmọ rẹ̀ tó bá wù. فانطلق عبي إلى رسول الله صلى الله عليه وسلم ليشهد على صدقته ó ní bàbá rẹ̀ bá lọ sọ́dọ̀ àlẹ́sà sẹ́lẹ̀ torí àti fi ṣe ẹlẹ́rìí lórí ẹ̀bùn tó bu ọmọ rẹ̀. ni anẹ́sà sẹ́dá kan sọ fún pé àfàáìsà hẹ́dá ìwádà ìkà kúndìhìm tí mo gbọ́ àwọn ọmọ rẹ pátá ló fún nírú ẹ̀dùn báyìí ẹ̀bùn tó fún ọmọ ẹ̀ tí gbogbo wọn pátá ló fún riwaya mi anẹ́sà sẹ́dá àfàáìsà sẹ́dá ìrọ̀wádà ìkà mìtìlá hẹ́dá tó fáwọn ọmọ rẹ yòókù dúró tó fún bàṣẹ́ rìwáyà ni àkúlò wà áfíà láwùn báàdà mi ṣé gbogbo wọn ló fún irú ẹ̀bùn báyìí kọ́ àdàdà oníbẹ̀ẹ̀kọ́ alẹ́bíṣà sálà wọn sọ fún pé ìtàkùnbọ́ wà nínú sí àwòrán ẹ páyà ọlọ́run ẹ déédéé láàrin àwọn ọmọ yín èyí ni pé àìpọ́n àwọn yòókù lẹ́dùn kò sí páyà ọlọ́run lẹ́sẹ̀ àìfún àwọn yòókù lẹ́bùn kò sí déédé ń bẹ̀ justice or injustice ni àìṣe déédé ni. níbi wáyà muslim anẹ́sà sálà sọ pé ìrìndínlú bẹ́yìnà àwòláàdì kúńtì nọ́ọ̀lì ẹ̀sẹ̀ déédé láàrin àwọn ọmọ yín níbi ẹ̀rọ. كما تحبون أن يعدلوا بينكم في البر والنقص gẹ́gẹ́ bí ẹ̀sìn ń fẹ́ kí gbogbo wọn pátá kí wọ́n jẹ́ ẹni tí wọ́n máa gbọ́rọ̀ sí lọ yín lẹ́nu wọ́n máa tẹ̀lé àtẹ yín tí wọ́n sì máa sàánú yín. tẹ́ ẹ bá fẹ́ bẹ́ẹ̀ gbogbo wọn pátá ni ẹ̀sìn déédéé láàrin. ìwáyà Imam Ahmed ó fi hàn pé àlẹ́sà sánà bèrè rẹ̀ àlẹ́sà yasubuka an yakunu ilayka fil tí inú rẹ̀ ò ní dùn wọ́n yẹ pé gbogbo wọn pátá ni wọ́n máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu ni ó sì máa tẹ̀lé ẹsẹ̀ rẹ̀ olóhùn òun bàdà bẹ́ẹ̀ ni òun fẹ́ alẹ́bí wa ní padà ibẹ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n fún wọ́n sì dáhùn nìkan fún lẹ́bù tọ́m bá ń fẹ́ kí gbogbo wọn kó wọn máa gbọ́rọ̀ sí ọ lẹ́nu wọ́n sì máa tẹ̀lé ẹsẹ̀ rẹ̀ nínú ìwáyà ìdáwó anẹ́sà sálà sọ pé iná láwù àlẹ́kà mi náà ṣá àǹtá àdìdà báyìí náà mọ̀ pé wọ́n ní ìwọ̀ lórí rẹ̀ wípé kò sí déédéé láàrin wọn. kàmá anna laka àlẹ́yìn mi náà ṣá àyà bùbùkà gẹ́gẹ́ bí ìwọ náà ṣe ní ìwọ̀ lórí wọn kí wọ́n tẹ̀lé ọ kí gbọ́rọ̀ sí ọ lẹ́nu tí wọ́n tẹ̀ láti rẹ̀ so eléyìí fi hàn pé ká dá ọmọ kan fún lẹ́bùn láì fún àwọn àyókù kì í ṣe tó dára àìṣe déédéé ni bẹ́ẹ̀ sì ni kò fi ìpayọ̀ ọlọ́run ọba kò fi hàn torí pé ṣíṣe bẹ́ẹ̀ yóò jẹ́ kí àwọn ọmọ yẹn kí àárín wọn bàjẹ́ wọn ò ní wọn ò ní nífẹ̀ẹ́ ara wọn wọ́n lè wọ́n lè wọ́n lè da ẹnu ko ọmọ tí bàbá tó ń dá fún lẹ́bùn anabi Yusuf kí ló fà kí àwọn ọmọ ẹ̀fà bẹ́ẹ̀ wọ́n fi panupọ̀ lé lórí torí pé bàbá rẹ̀ fi ìfẹ́ hàn òun ju àwọn yòókù lọ. so torí pé irú ìbàjẹ́ tírú ẹni múlá wá ní àdébùsà sálà ti sọ pé padà tẹ̀sán ní ìbẹ̀lẹ̀ wọ́n fi ní sẹ́lẹ̀ lórí irú kàbáyé fẹ̀yìn ní láàṣàdù àdàjọ́ lórí pé èmi ìsẹ̀lẹ̀ lórí ìyẹ̀jẹ́ àti àbòsí. nínú ìwáyà mi ẹ̀rẹ́sì àtàlà sọ pé padà yẹ́sùlù ọ̀hánà tó báyìí ọ̀gá irú báyìí kò dáa wà inni la ashhadu illa ala al-haq èmi kì í jẹ́rìí lórí nǹkan kan àti lórí òdodo bẹ̀tẹ̀ èyí tó gbé wáyé kò sódodo nù ẹ̀ so alexa sallam ó bá wí lórí pé n yẹn àìsí òdodo ni n tó ṣe yẹn ni bẹ́ẹ̀ sì ni àtòsí ni láàrin àwọn ọmọ. sọ wá ibi dandan kí Bashir kọ́ gba ohun tó fọ́mọ rẹ̀ padà torí pé àwọn wọ́n ti yí ṣe iyèméjì wọ́n ti yí sí ìlú lọ́ra láti tẹ̀lé àti àlẹ́bí sallallahu alaihi wasallam immediately lọ padà sílé lọ́lọ́ gba ẹ̀sìn lọ́wọ́ ọmọ rẹ̀ torí àti tẹ̀lé àti àlẹ́bí sallallahu alaihi wasallam. tó àdìsí yìí àbí àdìsí méjèèjì torí pé àdìsí méjì nìyí pẹ̀lú lápùtù tó jọra wọn ó fi hàn pé ṣíṣe déédé láàrin àwọn ọmọ níbi ẹ̀bùn ọkùnrin ni wọ́n obìnrin ni wọ́n ó ti di ọ̀ràn yẹn pẹ̀lú ìjìmá láti ọ̀dọ̀ àwọn olùmọ̀ àwọn afọ àwọn ní ajma al-ulama ala mashru'iyyati taswiyati bayna al-awlad fil-hiba àwọn àwọn àlùmọ̀ wọ́n tẹnu kò lórí pé ó tọ sẹ̀ríà láti déédéé láàrin àwọn ọmọ níbi ẹ̀sìn. حتى كان السلف يسوون بينهم في القبور déédé di pé àwọn aṣíwájú wọn máa ń ṣe déédé láàrin àwọn ọmọ níbi ká kíìsì wọn wọn wá kíìsì eléyìí wọn lè dájú pé àwọn kíìsì àwọn yòókù náà torí pé n tó ń ṣe àfihàn rẹ̀ àti àánú so nígbà tó ti fi hàn pélé ó di dandan kó fi hàn fún àwọn wa sọ pé kápó rẹ̀ ní nǹkan ẹ̀bùn bí owó àbí bí dúkìá kan àwọn òbí ni láti ọjọ́ ẹ̀mí láti iwájú ẹ̀mí wọn lẹ́tí ń dá ọ̀tá ẹ̀lẹ́ta láàrin àwọn ọmọ wọn. tí ó sì mú lé ilé ilé nílá gbangba-gbangba yóò fún ọmọ kò sì fáwọn yòókù. sọ eléyìí yóò fa ẹ̀gàn láàrin àwọn ọmọ yóò fi fa ọ̀dá pápá ó bá jẹ́ pé ìyá kan náà kọ́ ló wọn. ṣùgbọ́n àwọn àbá àwọn ti ìyá kan lórí pé ṣé ṣíṣe déédé yẹn ní wájìbì ni àbí ń ta fẹ́ lásán ni torí pé tó bá ní wájìbì ni tí a bá fún ẹnìkan tá a fẹ́ nìkejì àti dẹ́tẹ̀ tó yẹ pé mustahab ni tá a bá fẹ́ nìkan tá a fẹ́ nìkejì a lẹ́tẹ̀ a kàtí ń tá a fẹ́ ni sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé wájìbì eléyìí ni àwọn tí fawus àti absauri àti ahmed àti abákan nínú àwọn malikiya eléyìí náà ni imam bukhari lòun náà lọ lórí ẹgbẹ́ ṣíṣe déédéé láàrin àwọn ọmọ ọ̀ràn yẹn ni wájú so níbi kò tọ́ ká fún ọmọ kan lẹ́bùn ká má fún ẹnì kódà bọ́jọ́ kóbìnrin ni a gbọ́dọ̀ ṣe ìyàtọ̀ láàrin wọn. kódà kọ́ ẹ pé obìnrin lẹ́nu kejì bákan náà ẹ̀rí wọn ni pé àdẹ́sà sọ́nà ní ìtàkùnbọ̀ ẹ̀páyọ̀ ọlọ́run wa'dilu fi àwòládì ẹ̀sẹ̀ déédéé láàrin àwọn ọmọ yìí ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì ò ní pé wọ́n ní mustahabbi kì í ṣe wájib bẹ́ẹ̀ ó ọrọ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ọ̀rọ̀ pé mustahab ni àwọn olùmọ̀ tí wọ́n ní mustahab lọ́pọ̀ jù bẹ́ẹ̀ nígbà míì àwọn jùmbó wọ́n lè sọ̀rọ̀ kọjá pé àrọ́jì kì í sọ̀rọ̀ ní ló àmọ́ gbà míì So níbi ọ̀rọ̀ tí wọ́n sì ń tẹ́yẹ̀ bá fún ọmọ kan tí ò fún mi kò sábúrú nú ẹ̀ tá a bá fọkùnrin tá a fọbìnrin kò sábúrú nú ẹ̀ tá a bá fọbìnrin tá a fọkùnrin kò sábúrú nú ẹ̀ torí pé kì í ṣe haram. so wọ́n try láti dá àwọn tí wọ́n sọ pé wájib kí wọ́n dá wọn lóhùn lórí àdéhìí sí àtúntẹ̀ rí bí pẹ̀lú àwọn oríṣiríṣi àlàyé tí Ibn Hajar tó ní gbogbo ẹ̀ pátá dọ̀ífà gbogbo àwọn ọ̀rọ̀ tó sọ ọ̀rọ̀ tí wọ́n kọ́ lẹ́ni so eléyìí ni pé èyí tó lágbára tó tẹ̀wọ̀n òun ni pé ti ṣe déédéé láàrin àwọn ọmọ ọ̀ràn ìyàní. bákan náà ó fi hàn pé tí kì í bá ti ṣe àwọn ọmọ ọ̀rọ̀ ti gbẹ déédéé kò jẹ́ ọ̀rọ̀ ẹ̀yàn mọ́ lápẹ̀júwe ẹbí èèyàn ní àbúrò bàbẹ́ lágbọ́n ọkùnrin àbúrò ìyá ẹ̀ lágbọ́n obìnrin gbogbo wọn ọ̀nkù ni wọn àbẹ́ ẹ̀kọ́ ni so àwa ní sọ pé ilé mi ó lágbára ju ilé ìlọ káwa ní ó di dandan ká fún wọn ní déédéé àbí ká má fẹ́ nìkan ẹni tí èèyàn bá wù tó sì lágbára ó ní òfò tó bá jẹ́ pé àwọn ẹbí ni àbálájọ gbé ṣùgbọ́n àwọn ọmọ àwọn ni wọ́n ní ìwọ̀ tó tóbi jù lórí bàbá wọn tó bàbá láti ṣe déédéé láàrin ìwọ̀n níbi ẹ̀bùn. sọ eléyìí ni ọ̀rọ̀ àlàyé lórí hadithi ṣùgbọ́n àǹfààní àǹfààní míì tó tún wà bẹ̀ ni pé ó dáa fún ẹni tí wọ́n bá bi léèrè fatuwa kó kún ẹni tá a tó bi léèrè ní ládùn kó bẹ̀rù ọlọ́run torí tí àlejò àtàlà sọ fún Nu'man ibn Bashir wípé ẹ bẹ̀rù ọlọ́run ẹ ṣe déédéé láàrin àwọn ọmọ yín léè tó fi hàn pé àìṣe déédéé yẹn kò já sí pé yẹn bẹ̀rù ọlọ́run. eléyìí náà tó fi hàn pé òótọ́ kéèyàn jẹ́rìí lórí tí ọ̀dà gbogbo tó bá ti jẹ́ pé kò tọ́ ṣẹ̀ríà àgbọ̀dọ̀ jẹ́rìí lórí torí pé àlẹ́sà sọ́dà ní ah, èmi ò lè jẹ́rìí lórí irú nǹkan báyìí gbogbo tí ìbá ti ń sòdodo èmi è jẹ́rìí lé lórí sọ̀káwá náà ká mọ̀mọ́ lọ jẹ́rìí lórí nǹkan míì tí ò tọ́ sí ìṣẹ̀ríà tí ó fi wá tẹ́lẹ̀ ní káàdì tẹ́lẹ̀ ní. bákan náà ká kọ aburú fẹ́ni tí ń ṣe ó ti di ọ̀ràn yẹn torí pé ìdílé bí ìrẹ̀lẹ́sà sálà ń pọ̀ fún ìpè má ṣe ṣíṣe táwọn ẹni sọlá sọlá ṣe mo fi kọ́ wa náà lẹ́kọ̀ọ́ ni pé tá a bá rí ẹnìkan nínú ara wa tó ń ta burú ká kọ́ fún immediately kámọ́ bá ti kò jẹ́ bákan náà ó fi ṣẹ̀ríà Islam ó fi hàn pé ó nífẹ̀ẹ́ sí déédéé àti kí a mọ̀ yàn ẹnìkan kan jẹ kódà láàrin bàbá sí. Si, ọmọ àdìsí ètò tí wọ́n tó wà wájú afran masala kan wà tó yẹ pé ó ṣe pàtàkì ó ní pé a ní ọ̀ràn yẹn ní ká ṣe déédéé láàrin àwọn ọmọ ṣùgbọ́n ní ìdá àwọn ọmọ ń gbà míì ó máa ń yàtọ̀ síra wọn níìdì kan wà yìí ni pé tí wọ́n ní bùkátà sí ọ̀kan wà tó jẹ́ pé gbogbo wọn ló ṣe pàtàkì fún ọ̀kan wà tó jẹ́ pé gbogbo wọn náà lẹ́nirú bùkátà yẹn ṣùgbọ́n tẹlòmíì ó tóbi ju tẹnìkejì lọ látòjúwe jíjẹ múmu. èyí ń sọ̀rọ̀ ẹ̀yàn oníká fún wọn lóúnjẹ déédéé déédéé bò èyí ni pé tí ọkàlà bá dáná lé ká má ní torí ọmọ yìí mo nífẹ̀ẹ́ rẹ̀ jù ẹ lọ bá ṣe indomie àtẹ̀yìn eléyìí ṣe déédéé ṣùgbọ́n dáná àtẹ̀yìn ọ̀hún eléyà ti máa jẹun kọ́pọ̀ ká fún olúkúlùkù wọn gẹ́gẹ́ bí bùkátà wọn kí wọ́n jẹ fún yó. nírú nídìí ní tí wọ́n bá bẹ̀rẹ̀ bí lọ léèwé eléyìí ohun tí wọ́n bùkátà níbi ẹ̀kọ́ tó wà ó yàtọ̀ sí tẹ́lẹ̀ kódà yọ pé kọjá pé gbogbo wọn yunifásitì náà bá wà lópin ìgbà tí ìbá ti ṣe pé nǹkan kan náà náà bá ń kà bùkátà ẹnìkan yóò ju tẹnìkan lọ níbi yẹn kò sí injustice nínú ẹ̀ torí pé afólúkúlùkù wọn ní tí wọ́n ní bùkátà sí ṣùgbọ́n ẹ̀bùn lásán kìí ṣe pé torí níìdí ẹ̀ mo wá inú mi dùn mo fẹ́ fún ọmọ mi lẹ́bùn tí n bá ti lè tọ́jú tàwọn yòókù kí kúkú fi tiẹ̀ náà lẹ̀. mo rò pé agbọ̀yé والله أعلم باب المساقات nígbà tó yẹ pé orí ọ̀rọ̀ títàkárà ni lóòótọ́ lóòótọ́ tó jọ mọ́ bí irú eléyìí ó ti síwájú ìgbà míì èèyàn máa nílẹ̀ tí ó fi roko ṣùgbọ́n kọ̀ọ̀kọ̀ ro kò mọ nǹkan kan pa oko àbí kò tiẹ̀ wá ní táàgì tó fi lè ropọ̀ òun torí iṣẹ́ tí ń ṣe kọ̀tàní ti ilẹ̀ ẹlẹ̀ àbí kò tiẹ̀ ti wá ní oko ọ̀run tó ní àwọn igi mọ́ngòrò tó yí bàǹkà nǹkan nú ẹ̀ tó jẹ́ pé n tí wọ́n ń kó jáde nú ẹ̀ source of income ni ṣùgbọ́n kò ráyè láti mójútó yóò wà ní ìdẹ nìkan láti máa mójútó nǹkan náà so òní wọ́n ń pè ní musaqa ẹni ó ní ọgbà fruit àbí àwọn igi èso oríṣiríṣi tí ò lè jókòó mójútó kọ́ wá gbẹ ẹnìkan kọ́ máa mójútó kọ́ wá jọ sòwò pé gbogbo ń tọ́ bá mú jáde ní gbogbo ìgbà bá tá a ìdá kan nínú ìdá mẹ́ta ní tiẹ̀. eléyìí kò sábòrò ẹ̀ so irú òwò báyìí o ní tí àdìsí fẹ́ sọ̀rọ̀ bá. عن عبد الله بن عمر أن النبي صلى الله عليه وسلم عامل أهل الخيبر بشطر ما يخرج منها من تمر أو زرع حديث يا ضالة عبد الله بن عمر ó ní Ànábì sallallahu alaihi wasallam ó ṣe òwò láàrin àwọn ará Khaybar àti àwọn mùsùlùmí tí wọ́n ti gbalẹ̀ wípé gbogbo ọdún gbogbo tí ń bá ń jáde ní oko náà àwọn ò ní ìdajì àwọn mùsùlùmí ò ní ìdajì àwọn ni wọ́n máa ti jẹ́ lóko ṣùgbọ́n àwọn mùsùlùmí ló lóko torí pé àwọn wà nínú jihad wọn ò ráyè àti mọ́dútóko àwọn tibí sì ní àwọn oníṣẹ́ méjì ju iṣẹ́ oko lọ ọ̀dà ilẹ̀ ní ìsìn ẹ̀ máa mójútó gbogbo tí ó bá ní tí ó fi da ẹ̀yin lẹ́sẹ̀ ṣùgbọ́n tó bá ti wá di pé akó nǹkan ìdajì ń ti yín ìdajì ń ti wà tó bí ànábì sàtẹ́lá mo ṣe ṣe nìyẹn ṣùgbọ́n síwájú kátó sàlàyé lórí àdéhùn ni pé Khaybar ìlú ńlá ni tó ti jẹ́ ìlú nǹkan ọ̀gbìn gbogbo tó ń gbìn inú ẹ̀ pátá ní máa dáa yálà nǹkan èso ni àbí oúnjẹ èyí tá a máa ń jẹ gẹ́gẹ́ bíi àgbàdo àbí nǹkan kan kò sí tí wọ́n ń gbìn nínú ìlú náà tí ọ̀dà tó wá jẹ́ ìlú àgbẹ̀ ṣùgbọ́n àwọn tó ń gbèlú àwọn yahudu àwọn tó ń gbébẹ̀ àwọn yahudu àwọn náà sì ní gbogbo oko yẹn pátá nígbà tí wọ́n ṣe àbòsí tán dẹnu pọ̀ pẹ̀lú àwọn arab àwọn Quraysh láti jagun pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam ó di dandan sí islam kó gbé ogun jà wọ́n so nígbà tí islam wá débẹ̀ nínú ìṣesí ni pé wọ́n kọ́kọ́ fi ẹ̀sìn islam lọ̀ wọ́n tí wọ́n bá gbà wọ́n fi wọ́n sílẹ̀ tí wọ́n bá wá gbà second step ni pé kí wọ́n ṣe súnmù kọ́mọ́ sí ogun tí wọ́n bá wá kọ súnmù àfi ogun gbogbo ọgbà tá a bá wá ti jà tá a gba ìlú ó ti di tiwa. wọ́n ní àǹfààní tí wọ́n ṣe súnmù tí wọ́n bá ṣe súnmù yẹn so ohun tí a bá ṣe súnmù lé lórí ó ní òǹkàlùkù ó fi máa gbégbé àlàáfíà tí wọ́n bá wá kọ súlùú yẹn tó bá ti di pé a kojú ogun tí àwa ni ọlọ́run bá fún ní ìṣẹ́gun tá a lé wọn kúrò lù ìlú ti di tiwa wọn ni wọ́n ń pè ní alfoto kásìlù gẹ́gẹ́ bí a ti sí oríṣiríṣi àwọn ìlú tí Islam ti gbòòrò. so bẹ́ẹ̀ ni wọ́n ṣe sí Khaibar. Khaybar àwọn mùsùlùmí gbà pẹ̀lú agbára ni àyàfi àwọn ìlú kéké méjì nínú Khaybar táwọn sáré lọ sọ́dọ̀ ànábì sàásánà ń pé àwọn ó ṣe sólfò wọ́n sì ṣe sólfò bẹ́ẹ̀ àwọn ìlú tí wọ́n gbà pẹ̀lú agbára yẹn ló pọ̀ jù so gbogbo àwọn oko tó wà nílùú náà ni ànábì sàásánà ti pín fún àwọn ọmọ ogun tí wọ́n jagun tó ń gbà lóyún àwọn sì ní iṣẹ́ tí wọ́n ń ṣe iṣẹ́ ogun jíjà ni àbí nígbà míì tí ọba sógun wa máa tà wa máa rà wọn ìroko sòtán bá lọ ṣe jihad ta ni wọ́n fẹ́ fi okó lẹ̀ fún sòtán wá ṣe sùlù pẹ̀lú àwọn yahud tí wọ́n ti lékún lù àwọn náà padà wáyé pé nígbà tó ti jẹ́ pé ẹ ní àsìkò láti mójútó epo yìí ibi ntí ó fi jẹ́ pé ebi ọmọ pàwa náà ká kúkú padà wá lù ká máa mójútó oko ṣùgbọ́n tá a bá mú kúrò nínú oko gẹ́gẹ́ bí àǹfààní ìdajì ti so bó ti wà nìyẹn lásìkò ànábì sallallahu alayhi wa sallam títí di àsìkò Sayyidina Abubakar nígbà tó di àsìkò عمر ابن الخطاب رضي الله عنه wọ́n ti bẹ̀rẹ̀ sí lágbára wọ́n ti ń fojú di mùsùlùmí bákan náà agbára mùsùlùmí tún ti lékún dáúlà islam tún ti fẹ̀ sí so àwọn èèyàn ti pọ̀ nínú islam ju bó ti wà tẹ́lẹ̀ lọ nínú ìfihàn wọn. àwọn ọ̀dọ́ kan wọ́n wọ̀lú nínú àwọn ọ̀dọ́ yehud wọ́n wá pa ọmọ mùsùlùmí kan wọ́n wá gé ẹran rẹ̀ sí wẹ́wẹ́wẹ́wẹ́ ok ó ní Sayyidina Umar wa ti wá sọ pé tẹ́lẹ̀ náà ìjókòó tẹ ìjókòó ó wù wá ni tí ó wù wá ẹ̀ ní jó máa. ni Sayyidina Umar wálé wọn kúrò ní Khaybar kì í wá ṣe Khaybar nìkan gbogbo Jaziratul Arab pátá olóhùn ọ̀gbọ́dọ̀ rí yahudu kan bó ti wulẹ̀ ó kéré mọ́ ó ní wọ́n bá wá pé èéṣe ọ́ bó ní tiẹ̀ ó ṣe wá rí ajókòó pẹ̀lú Muhammad sallallahu alayhi wa sallam àti ọ̀rẹ́ rẹ̀ tọ́jọ́ rẹ̀ tiẹ̀ náà wọn ò léwa kú òun bóò ni tiẹ̀ ti wá rí ní Sayyidina Umar wa sọ pé anẹ́bísà sẹ́là ńgbà tó fún yín nílùú jó sí pé jókòó ń tó sọ ni pé nàkírùkún fíhà ṣe ìná á fi yín sílẹ̀ nú ẹ̀ nígbà tó bá wù wá léè tó túmọ̀ sí pé ìgbà tí ọba wù wá mọ́ á nìkẹ́ máa lọ so òun ò ṣe nǹkan míì tuntun nígbà tí àfihàn ilẹ̀ yẹn ò gbòó wù wá nù ní ìsìtẹ́ tí wá fẹ́ máa rí wa fín àfihàn ilẹ̀ máa kó nù so bí Yahud ti kú ní Khaybar nù láti gbà náà títí láéláé so Khaybar yẹn irú ohun tó ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí nìyẹn níbi báwo ni wọ́n ti mójútó oko òun ni wọ́n ń pè ní musaqat wọ́n ní dafu shajara maghurusa ma'luma lawu samar ma'qul liman ya'mal alayhi bi juz'in masha'in ma'lumin min as-samara òun ni kéèyàn ó gbé oko àbí ọgbà igi tó ní nǹkan èso kéèyàn ó gbé fún ẹnìkan kún wọn máa mójútó so gbogbo tí ọba wa jáde kúrò nínú ẹ̀ nínú nǹkan àǹfààní òun náà inú ẹ̀ náà ti san owó sẹ́ẹ̀fún ní ohun tí a máa dá yẹn rí pé iye báyìí ni ẹlẹ́ẹ̀kejì rẹ̀ ó ní muzaraat kẹ́yìn ó ní ilẹ̀ tó ṣe é roko tí ọ̀wá lè ro kó wá gba àgbẹ̀ pé ilẹ̀ ní wá ro lórí pé ntọ́ bá jáde nù ilẹ̀ náà ìdá báyìí ní titi ẹ̀ ìdá báyìí titi mi gbogbo tí wọ́n bá gbàdé lórí ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n ṣe ṣe kínní yẹn. so aláàkà tí ń bẹ láàrin àwọn méjèèjì ẹnì kíní kejì ẹni pé almuzara àti musaqa ó ní pé eléyìí ọgbà igi ni eléyìí ọgbà oúnjẹ ni tá a lè ṣe léṣo so àwọn àfa àwọn ló rọ pé ṣíṣe bẹ́ẹ̀ ó tọ́ súnà Ànábì sallallahu alaihi wasallam tá a bá ní oko àbí tá a bá nílẹ̀ ká gbé fún wípé ìwọ máa ró ní tí ń bá ń jáde bẹ́ẹ̀ báyìí ní títí ẹ báyìí tèmi èyí tó yàtọ̀ sí níta kàsẹ́yìn níta kàsẹ́yìn ni pé tí wọ́n ní kọ̀ da ò ní pé a wà sọ pé agbọn bí ní titi ẹ agbọn bí nìkan ni so agbọn bí lè dà kágbọn bí ọmọ dà ta ni yóò ṣe àsárà ṣùgbọ́n tá a bá ti wá dà sọ pé gbogbo ń bá jáde nínú ẹ̀ pátá ìdá báyìí ní titi ẹ ìdá báyìí tèmi so tí nǹkan oko bá da àwa méjèèjì lájẹ àǹfààní ẹ̀ tí ó da àwa méjèèjì náà ni àní jẹ àǹfààní so eléyìí ó wà justify ju ká sọ wípé agbọn báyìí agbọn báyìí and then in tí wọ́n máa fi ń sọ wípé agbọn báyìí léyìí táwọn aká níwájú ó ní pé wọ́n ti wo èyí tí omi tó bá wà agbọn bí omi bá wà dáadáa òní wọ́n ní ní oní ti ẹni ó nílẹ̀ agbọn èyí tí ò sómi dáadáa ó ní ẹni òṣìṣẹ́ tí ń gbà náà sì ní àwọn Arab lásìkò náà wọn ò ní ọ̀nà tán máa fi ń gbà fún omi àmìnà oko ju pé kí wọ́n máa bu omi láti odò lọ so oko tó bá wá ní odò lẹ́gbẹ̀ẹ́ so ẹgbẹ́ ibi tí odò ń bá wà ní ti ọ̀gá ẹgbẹ́ ibi tí òsodò ní ti òṣìṣẹ́ so agbọn tó tó mi wà dáadáa yọ wà dáa agbọn tó mi ò sí ò ní dáa so ìdí nu tí anabi sallallahu alayhi wa sallam tó fi kọ̀ fún un. náà musaqati yìí àwọn afáàní ó ní májẹ̀mú lórí so májẹ̀mú ẹ̀ ni pé ó pa dandan kọ́ yẹ pé èso tí ó jáde àbáǹfààní nú ẹ̀ ká sọ wípé ìdá kan nínú ìdá méjì àbí ìdá kan nínú ìdá mẹ́ta àbí ìdá méjì nínú ìdá márùn-ún so bá a ṣe lè ṣe nìyẹn ó ní tẹ̀lágbájá ó ní ti làkàṣègbè so eléyìí ó ní etí Islam tó gbà ṣùgbọ́n tá a bá ní lápèjúwe agbọn tó wà ní kúsù ó ní títẹ mi agbọn tó wà lágbọn àríwá ó ní títẹ ẹ eléyìí ní Islam kọ àbí wá sọ wípé ó roko yìí tó o bá wá ro tán tí gbogbo nǹkan bá dáa tán ó gba sáì ọgọ́rùn-ún àwọn afáàní rárá torí pé kí ni tabani sáyé ọgọ́rùn ni ọgbà òun ló ṣe gbogbo iṣẹ́ ọwọ́ tiwa ni pé àwa la nílẹ̀ wọ́tọ̀ tọ́ba yẹ pé inú oko yẹn sáyé bíi ẹgbẹ̀rún lọ́jáde ńkọ́ mélòó wá ní tiẹ̀ ní onílẹ̀ ọgọ́rùn-ún mẹ́sàn-án àìbẹ́ẹ̀ kọ́ ni so a rí i pé ìyànjẹ́ ń bẹ nù ẹ̀ àbí kéèyàn sọ pé oko ní máa fún lómi máa fún ní gbogbo tó bá tó bá ń fẹ́ ẹni ó nílẹ̀ yóò ní ìdá méjì nínú ìdá mẹ́ta ntọ́ba kù tiẹ̀ ni ntọ́ba kù yẹn òun náà wà sátẹ́ǹtì torí pé ńgbà míì tá a bá yọ ohun tá a pè ní ìdá méjì ń tán tá a fi ṣe léyìí tó kù ó lè má kù tó ìdá kan nu mẹ́ta mọ́ ṣùgbọ́n a bá ti wá bèèrè lórí pé a pín kínní sí ìdá mẹ́ta ìwọ kò méjì èmi ń kan fine níbẹ̀ yẹn kò ní sí ìyẹn mo pe dam ẹni tí a gbé oko fún oní ọmọ wo àwọn oko yẹn o sì ní ọmọ lọ ró gbogbo àwọn ewé tí àwọn igi àwọn koríko tí ó máa jáde lára rẹ̀ oní ọlọ máa tọ́jú ẹ̀ iṣẹ́ ẹni ó nílẹ̀ ni láti tọ́jú ilẹ̀ yẹn kó safeguard ẹ̀ tó bá ní ìdí àti ṣe fẹ́ǹsì sí kó ṣe fẹ́ǹsì bó ti wù lórí tí òfin jẹ́ pé wọ́n ṣiṣẹ́ fáwọn kan ṣe mo rò pé so ẹni ó nílẹ̀ ó ní ó ṣe àwọn nǹkan tó jẹ́ pàtàkì ní ti ilẹ̀ yẹn bá nìt gẹ́gẹ́ bí omi ó ní ó ṣètò omi gẹ́gẹ́ bí bí wọ́n ṣe sọ oko ó ní ó ṣètò rẹ̀ ẹni tí ń ṣiṣẹ́ gbogbo àwọn nǹkan tí nǹkan ọ̀gbìn yìí bá nìt ó ní ó ṣe níṣẹ́ so bí wọ́n ṣe pín lébọ̀ yẹn nìyẹn Allahu a'lam so àdìsí tí tó tẹ̀lé báàbù almuzara òun ẹlẹ́ẹ̀kejì tá a dárúkọ a ní musaqat ẹlẹ́ẹ̀kejì òun ní muzara ṣùgbọ́n nígbà míì àwọn afá àwọn tó ń di edin uh, ibn hajar wọ́n pè ní ahkamu kira il ard bá a ṣe máa yá ilẹ̀ lò ilẹ̀ oko báwo la fi yá tá a yà láti lò ó àbí báwo là á ṣe háyà rẹ̀ torí pé عن رفيع بن خديج قال كنا أكثر أنصار أكثر الأنصار حقلا وكنا نكري الأرض على أن لنا هذه ولهم هذه فربما أخرجت هذه ولم تخرج هذه فنهانا عن ذلك فأما بالورق فلم ينهنا رافع ابن خديج أني كنا أكثر أنصار حقلا أني أوا يعني كوني فاسي واتاوي بيه أني أواني أواني أكجو نينو مدينة أني وكنا نكري الأرض سبما أمان فوا وين يعني ليه láti ro gẹ́gẹ́ bí háyà àbí yíyá ala anna lana hadhihi wa lahum hadhihi ìpè tán bá ti wá ro táwọn tiwa ní tiwọn ní. farubbama akhrajat hadhihi wa lam tukhraj hadhihi ṣùgbọ́n tí nǹkan kó bá wá wù tán eléyìí lè wù kélé ọmọ dáa kélé ọ̀dà kélé ọmọ dáa fanahana an dhalik ó ní kọ̀ fún wa lọ́wọ́ ni fa'amma bil waraqi falam yanhana ṣùgbọ́n ká wá bá onílẹ̀ yìí pé ilẹ̀ yìí ò mọ fẹ́ roko rẹ̀ èló ló fún mi tí ń fi roko èyí ni pé èló ló fún mi nílẹ̀ náà tí ń fi ron tó bá wù mí lórí ẹ̀ àwa lè sọ pẹ̀lú owó wípé ọ̀sán yẹ báyìí wọ́n ní kò sí aburú bíi yẹn wàlí muslim níbi rìwáyà imam muslim. الحنظل ابن قيس قال سألت رافع ابن خديج أني حنظل أم برافع من خديج أنت تراء الأرض بولا سيما يليلو بالذهب والورق بوني لي يليلو pẹ̀lú owó gẹ́gẹ́ bí gold àti silver فقال لا بأس به أني كسابرون إليه إنما كان الناس يؤاجرون على أهل رسول الله صلى الله عليه وسلم بما على الماذيات ماذيانات إن تاوي يمن شتله نياسك النبي صلى الله عليه وسلم òun ni pé wọ́n máa ń gba òṣìṣẹ́ sórí ilẹ̀ wọ́n wàá wo èyí odò bá wà lẹ́gbọ̀n rẹ̀ òun wọn wà bá lè jẹ̀dáwìlì yálà odò ńlá àbódò kékeré madianat oní odò ńlá aljadawil oní odò kékeré wá ṣíà mina zari fayahliku hada so nígbà tí oko yẹn bá wá hù tán eléyìí lè bàjẹ́ kélé ọ̀dà eléyìí lè dá kélé ọmọ dáa. ويسلم هذا ولم wàlẹ́m yẹ́kùn lè náà ti kìrá o ilẹ̀ àdá ó ní bí wọ́n ṣe ń ṣe ni àwọn òsì ní ọ̀nà míì tí wọ́n ń gbà yálẹ̀ jù yún lọ wálé dáàlì kazaja rọ̀ àlùhù torí ìdí ẹ̀ ó ní sálàm ló fi kọ̀ fún wọn láti máa ṣe. fàámà ṣe um màálùmù mọ̀gbùn àmọ́ ká wá sòwò pẹ̀lú nǹkan kan tá a mọ̀ tó yẹ pé a rí gbà nígbà tá a bá ṣiṣẹ́ tán. Fala bá tàbí kò sábúrú nù ẹ̀ gẹ́gẹ́ bí owó àbí dúkìá míì tí ìṣòwò wípé bá mi roko yìí tó o ro tán nǹkan báyìí ní fún ọ ní kò sábúrú bì yẹn so àsìkò ti kọjá nígbà mi tí ọlọ́run bá kọ ìjókòó wa á dìde lórí àlàyé lórí àwọn àdéhìsì mẹ́ta yìí èyí tá a ṣe tó ṣe déédéé ọlọ́run kò fún wa ládẹ́ẹ̀ èyí tí a ṣe àṣìṣe ọlọ́run kí ó forí ẹ̀jẹ̀ wá wasalaamu alaykum wa rahmatulahi wa barakatu. rahmatulahi wa barakatu. naam. naam. wọ́n á tẹ̀lé sí ọmọ ìṣẹ̀lẹ̀ ìlànà wọ́n ti fi gbàgbọ́ àmọ́ nígbà tí wọ́n ti gbàgbọ́ lọ́wọ́ ẹgbẹ́ gbogbo wọn ẹni tó gbogbo ẹni tó bá ti pọ̀ àwọn àgbà lọ́sọ̀ ẹni tó bá bá pọ̀ àwọn àgbà àwọn àgbà ìwé ìgbà nígbà tó parẹ́ náà ìjọ ìwàlú àwọn tí wọ́n bá pọ̀ tó bá bá wọn bá ṣe ìṣẹ́ tábà wò ó gbúgbà. Kò sí àbúrú kí èèyàn kó ṣe àdáfíà ohun tí ó mú kí àwọn ọmọ bíi encouraging tí ó mú kí àwọn ọmọ kó ń fojú sí ẹ̀kọ́ wọn kò sáburú ṣùgbọ́n ká má máa ṣe pẹ̀lú tí tó pọ̀ èyí ni pé ohun tí ó ti pọ̀ ju ohun tó yẹ kó jẹ lọ lápèjúwe gbogbo ọmọ pátá ló nífẹ̀ẹ́ sí kẹ̀kẹ́ kẹ̀kẹ́ yìí sì ṣòwò búrẹ́dì kì í ṣòwò bisikíìtì so tá a bá wá ra kẹ̀kẹ́ fẹ́nìkan torí pọ́ jẹ first irú tí ká dá ẹnìkan fún lẹ́bùn tí ó dálẹ̀ irú ẹ̀ náà ni ó dálẹ̀ torí pé ọmọ ò ní rántí pé torí pé òun ọ̀gbá first ni òjì wọn ra kẹ̀kẹ́ fún un mọ́ ohun tí ọmọ rántí ni pé bàbá òun ra kẹ̀kẹ́ fẹ́ ni báyìí kọ́ ra kẹ̀kẹ́ fẹ́ ni báyìí so kẹ̀kẹ́ yìí ti pọ̀ jù fún encouragement lórí ìwé so ni pé ẹni ọba win ni o. òun ni ó jẹ bisikíìtì tó pọ̀ jù so bisikíìtì bisikíìtì tó pọ̀ jù so èyí fi hàn pé ẹni tí ò gba fọ́ọ̀sì náà jẹ bisikíìtì èyí ò ní mú aburú kankan wá kò sì ní mú ìpalára wá ṣùgbọ́n ká wá ní kẹ̀kẹ́ gúngùn à èyí ò pọ̀ díẹ̀ aláwọ̀ sàn náà káfíà ọ̀hún sí skul ọ̀tọ̀ọ̀tọ̀ tó wà lórí àìṣedéédé. kò sí aburú nù ẹ̀ ṣùgbọ́n ohun tó ṣẹlẹ̀ ni pé nígbà míì different owó a máa determine quality school so yóò wá dàbí pé a dá ọmọ kan yẹn rí a fi sí skul tó dáa jù ọmọ yìí ó kejì lọ pàápàá jùlọ tó bá pé ìyá ọ̀tọ̀ọ̀tọ̀ ló bí wọn ìyá nǹkan ni ó ti máa bẹ̀rẹ̀ sí gbin iná problem wípé èyí ṣe tí wọ́n fọmọ òun sí skul tó yàtọ̀ sí ti ẹnìkan so èyí tó dáa jù náà nìkan yẹ pé wọ́n wà ní ojú kan náà so torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn skul lónìí owó olómọ ẹni tí ká ní ìpínlẹ̀ quality skul nígbà tá a bá ń san forty thousand fọ́mọ kan ní irú skul tí èkejì náà ń lọ primary lélẹ̀ lọ primary lélẹ̀ lọ àwọn á san seven thousand fún a rí pé ó yàtọ̀ síra rẹ̀ so the better o ní ká fi wọ́n sójú kan náà torí pé wọ́n kọ́ quality irú ìwé kan náà ṣùgbọ́n tó bá ti wá di pé wọ́n kúrò ní level yẹn àwa rí i pé eléyìí ó ní ìyànjú ju ẹnì kejì lọ a lè fi sí skul tí ó hẹ́pù ìyànjú ẹ̀ kó sábúrú nù ẹ̀ wallahu alam. lórí ìyẹn náà na irú ẹni Bashir ó padà lọ́lé ó lọ gba ẹ̀mọ́ tó fún ọmọ na hali for example sẹ́yìn ọmọ ìyá kan náà wọ́n á fún ọ̀kan ní ilẹ̀ oṣù kọ́lé sí tòbá lọ́wọ́ gbọ́ àgbọ̀yé lè kókè òkò dáa tó lọ́wọ́ ọmọ ìyá kan náà ní gbogbo wọn tó kí ni nǹkan tí èèyàn lè ṣe láti síbẹ̀ o bọ̀ ó ti kọ́lé sí olùlẹ̀ ọ̀wọ́n kò ti kọ́lé tó ti ń gbà tó ti ń gbélé síbẹ̀. ohun tí bàbá òsè ni pé yóò gbìyànjú láti wá ilẹ̀ míì déédéé irú títí ọmọ tìbí láti fún ẹnì kejì náà bẹ́ẹ̀ ni pàápàá jùlọ irú ilẹ̀ yẹn access ni tó lówó lórí so dídá fún èèyàn ọ̀rọ̀ alágbára díẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí bùkátà for example eléyìí ti dàgbà eléyìí sì kéré eléyìí ti tó ó ti tó fẹ́yàwó eléyìí ò tí ì tó fẹ́yàwó làwa ṣerú nǹkan báyẹn láti fi assist òun torí pé wọ́n fẹ́ build family pẹ̀lú pétélé náà bá ti dàgbà tóun náà bá máa ṣerú nǹkan bẹ́ẹ̀ á ṣe fóun náà àwọn afáàní kò sí aburú lóru nǹkan báyìí kò sí aburú nù ẹ̀ so kọ́lé náà wá dàgbà tóun náà wá ní ìdí irú nǹkan báwọn ká má wàá ṣe fún ibẹ̀ ní àbúrò òtítẹ́. irú irú ẹ̀ẹ́dàgbò kò tágbára mọ́ fún òbí ẹ̀ ń sìn alákọ̀ọ́kọ́ ti kọ́lé sí orí ilẹ̀ ọ̀kan tó jẹ́. ìyẹn wà intentionally mà kò wà intentionally mà torí pé lásìkò náà bàbá ń lágbára rẹ̀ ó sì ní èròǹgbà pé nígbà tí èkejì náà bá tún ṣe tiẹ̀ ọlọ́run fún un ní agbára àti ṣe kò wá ní agbára àti ṣe má so kò sábúrú nù ẹ̀ bẹ́ẹ̀ tí ó lè ṣe ni pé olóbí àwọn ọmọ ẹ̀ so ẹ̀gbọ́n ẹ̀ ni ó lè ti bẹ̀rẹ̀ sí ní ọwọ́ eh, nǹkan lọ́wọ́ yóò wá assistant láti ọ̀dọ̀ ọmọ ẹ̀ pé nígbà tí mo ṣerú nǹkan báyìí fún ọ nǹkan bẹ lọ́wọ́ mi ṣùgbọ́n àbúrò rẹ ní ìsìn ọ̀yẹ̀ fi ń ṣe fún un náà ṣùgbọ́n kò sí nǹkan lọ́wọ́ mi mọ́ mo ní ìdí nǹkan báyìí lọ́wọ́ rẹ ó ní ìdí ẹ̀ fún ara ẹ̀ torí tó fẹ́ ṣe kò sáburú nù ẹ̀ aláwa rẹ̀. èèyàn ní àwọn ọmọ ẹni ká ṣe bí ní àwọn tó kí n sọ pé bóyá ẹni tó wà tẹ̀síṣẹ́ǹ àgbàlagbà ló ń fẹ́ dáhùn ẹni tí ẹ bá ra báàgì kan àbúrò báàgì jẹ ẹ̀gbọ́n báàgì jẹ ìtẹ̀gbọ́n yẹn ọjọ́ kẹta náà ní ìbàdàn so àti ká sọ pé ààyè oorun lélẹ̀ àbúrò òun ní tọ́lé ẹ̀gbọ́n òun fi tọ̀gbà máa ṣáàjẹ́ náà ṣé àtìfẹ́ ṣe déédéé ìdí yẹn ti sọ pé tó àpò sìmẹ́ǹtì káfíń ẹ̀gbìn gbẹ̀gbẹ̀ bàbá tó bá jẹ́ bàbá yìí àbúrò bàtò wọ́n ní bàbá yìí kára bá yìí dẹ́ ọ̀rọ̀ tó wọ́n sùn tẹ́gbọ̀n bá sùn bàbá tó ní bá dàjú bàbá yìí jẹ́ tó lè máa sun ilẹ̀ kábùrò máa sun olùmọ̀ṣá. wẹ́ ìyẹn kò ní sí aburú kankan tó pọ̀ jù bẹ̀tì èyí tí ò bá dáa jù ní kákúkú tẹ́lẹ̀ sí ààyè ti ọgbọ̀n tí ń tọ̀ lọ tí ọba tọ̀ yọ tọ̀ lórí lẹ́dà ṣùgbọ́n kó wọn máa sọlẹ̀ yọ fẹ́ rọra àti kíní bẹ́ẹ̀ irú yẹn kò sí kò sí injustice nínú ẹ̀ torí pé ìdí kan ló fà á gẹ́gẹ́ bí ọmọ tí ń ba nǹkan jẹ́ yẹn kó sábúrú kí awùra èyí tó lágbára tí ò ní tètè rí bàjẹ́ kára fún un kó sábúrú yẹn lórí pé n tí òun ṣe nìyẹn ṣé omi rò pé aburú kan fó wà ní dédé àgbẹ̀ ìlú pé ẹgbẹ́ fẹ́ yàwó kejì kọfẹ́ pẹ̀lú ọba ìyàwó gbé ọmọ wá sílé rẹ̀ wá tọ̀. tó bá fẹ́ rà lọ́mọ àwọn ọmọ pé òun náà ló tọ́jú ṣé á rà gẹ́gẹ́ bí wọ́n rà fáwọn ọmọ tẹ̀ torí bí ilé ọ̀dà ọ̀mbrẹ́là náà ní àwọn ẹ̀rọ. wẹ́n àkọ́kọ́ náà déédéé ń bì yẹn kì í ṣe tí ó máa wọ́ọ̀kù tí àṣálà máa lò ìṣàn ló máa jẹ́ ń sìn láti jẹ́ pé gbogbo ìgbà tí ó bá ṣe nǹkan fáwọn ọmọ ẹ̀ náà kó ṣe fọ́mọ ti bí ihsan ni àmẹ́ nàtíjà rẹ̀ dáa nàtíjà yẹn ni pé result ẹ̀ ó dáa torí pé ọmọ yẹn yóò dàgbà lórí pé ó ń wò pé wọn ṣe discrimination fún un wọn á dá òun yàtọ̀ and then nígbà míì irú àwọn ọmọ báyẹn ni wọ́n padà wá ran family gan lọ́wọ́ àwọn ọmọ tí a bá rò pé bóyá wọn ò ní ẹni wọn ò lè jẹ́ nǹkan kan àbí nǹkan kan tá a bá wá neglect wọn ká fi ká tọ́jú tiwa yóò wá di pé nígbà wọn máa bá dàgbà tán tí wọn máa ṣàǹfààní fòbí òun gan wá ni yóò wá ẹni tí ń ṣàǹfààní gan fún ẹ so ihsan ò ní ká ṣe déédéé láàrin wọn ká má da yàtọ̀. Hey. Allah wa

Tí wọ́n bá lè la àpò àgbàdo, wọ́n máa tàbíkà ìlú ẹ̀nà Well, ala sẹ́rí àwọn differences báyẹn nígbà míì ń wò pé ah, ah, kò sí nǹkan kan ni. in tó dáa jù fọ́mọlúàbí tó sì yẹ kí òbí kí wọ́n fi kọ́ ọmọ ni pé kọ́ máa wà mùláìm ní gbogbo ẹ̀bárúmẹ́ǹtì tó bá bá rẹ̀ ṣe èèyàn ni nígbà tí ń jẹ índómì yẹn ó ṣe tàkáyáfà pẹ̀lú ẹ̀bárúmẹ́ǹtì yẹn ni kò wá mí ni pé tí ó bá rí índómì jẹ yóò kú yóò jẹ nǹkan mi <laughs> so ìyẹn dúdá gbà ni ó sì fi dáa jù kọ́ ẹ pé kó ṣe tẹ̀ka yíyàpá pẹ̀lú environment bára rẹ̀ ó ní ìrọ̀rùn fún ọkọ gan fún rẹ̀ torí pé kò sí condition tó wà permanent tó tọkọ òun ọba wa rí irú nǹkan bá ń ṣe máa ń kọ́ so the best thing kọ́ ẹ pé gbogbo tí wọ́n bá ń ṣe ń lé kádìjọ jẹ́ lápapọ̀ ló dáa jù so irú àwọn differences báyẹn kì í ṣe nǹkan tó ṣe pàtàkì tá a lè máa dá yẹn rí. ṣé ìgbàwọ̀ rẹ̀ ṣe é ṣe máa ti lórí ẹ̀ mo rò pé ìkọ́ta máa ń gbọ́ tẹ́lẹ̀ yìí pé ẹni tó fẹ́ lọ fẹ́ ọmọ olówó tó mọ sáńdáàdì tí wọ́n fi gbé tí ò bá ní agbára àti kírètì rẹ̀ environment ẹ̀ kó má wù lọ. rárá lóòkọ́ nǹkan kan wà tí wọ́n ń pè ní kúfà kúfà yẹn kì í ṣe pé bọ́yá níbi oúnjẹ àbí nǹkan kan ó ní pé n tó lè fa respect láàrin ọkọ àti ìyàwó ọkọ kọ̀ọ̀ka dò nínú ìwé ìyàwó sì ní dìgírì so iru yẹn ó lè má ní respect láàrin wọn ọkọ kò ní family tí wọ́n gbajúmọ̀ ìyàwó ó ní fámìlì tí wọ́n gbajúmọ̀ tó ṣe kìíní irú yẹn ó lè má sí respect kí wá sí gbogbo ẹ̀ ní ẹni ní ẹ ṣe ní ẹ ní ẹ dọ́gba ìgbà míì obìnrin a máa bring yóò mú rẹ̀ wá sí lẹ́vù ọkọ ẹ̀ so nígbà tí èso wọn lálẹ́ àkọ́kọ́ Khadija radiyallahu anha kì í ṣe pé fa olówó nìkan sayyidatul arab sayyidatul arab èyí ni pé aṣíwájú àwọn obìnrin arab ní Quraysh kì í ṣe pé bóyá owó nìkan ló ní yàtọ̀ sí yẹn gan ó lásíwájú fámìlì ẹ̀ ó ní aṣíwájú fámìlì rẹ̀ àtàwọn ọkùnrin tẹ́jẹ́ bíi ẹ̀gbọ́n ẹ̀ àbábúrò ó lásíwájú wọn ó ní àwọn nǹkan serial something tó mú wá ó ní àwọn nǹkan tó fi fún nírú àhàlíyà báyẹn so ipò tó wá wà tí a bá wò ó sí ànábì sàásálà tí kì í ṣe ọ̀rọ̀ bóyá ọjọ́ orí nìkan kì í sì ṣe pé bóyá ọ̀rọ̀ owó nìkan téèyàn bá wo obìnrin tí ó kó àwọn òṣìṣẹ́ jọ láti fún wọn ní nǹkan ọjà lọ sí ìlú òdì kejì kì í àjùlọ kékeré pàápàá jùlọ wọn ní tí kàràvánì ẹ̀ bá dé àwọn èèyàn máa ń pé èèwọ̀ ni which means ẹ ọ wà ọ wà mumayiz láàrin àwọn olùsòwò nínú maka gan fún rẹ̀ bẹ́ẹ̀ tó ti bẹ́ẹ̀ náà ó múra rẹ̀ wá sílẹ̀ dé lẹ́wù anabi sallallahu alayhi wa sallam a sì gbọ́dọ̀ àwọn rí kò wọn kọ̀ wá nù tàn wípé wọ́n jà ẹ̀ àbí anabi bínú sí rí lórí nǹkan kan kò ṣẹlẹ̀ rí so bet tába worú ìgbésí ayé wá ń sìn kú fún àyẹn yóò fẹ́ dáa jù kéèyàn wá déédéé ẹ̀ cut your coat according to your size wọ́n á mọ kí wọ́n má gbẹ̀wù lọ́wọ́ rẹ̀ kó fún sókòtò so that's the problem allah wa adam ọjọ́ ti lọ àfà lórí tí a bá wo àsìkò ẹ dákun ẹ ká ní sùúrù ṣàlọ lẹ́yìn ìgbà yìí.